ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وكونوا مع التوابين واعلموا أن للتوبة فواحدا عظيمة أولا يفرغ الله بتوبة عبده قال رسول الله صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة عبده إذا تاب من أحدكم أضل رحلته بصلاة وعليها طعامه وشرابه حتى إذا أيأس منها نام تحت ظل شجرة ينتظر الموت وبينما هو كذلك إذا بخصام ناقته عند رأسه فأمسك بخصامها وقال وقال من شدة صرمه اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة فرحه ثانيا تكفير السيئات والدخول الجنة قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحة عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحت الانهار ثالثا عنه الله سبحانه وتعالى يبدل السيئات توابين حسنات وقال وما أعظمها نصارا قال سبحانه وتعالى والذين لا يدعون مع الله لا أن أخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عذابا يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وأمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما ثم علموا أن توبة لا تقبل من العبد إلا إذا كانت النصوحة ولا تكون توبة النصوحة إلا إذا ندم العبد على كل الذنوب ندما شديدا وأقلع عنها إقلاعا تاما وعزم بقلبه عزما أن لا يعود إليها فيما بقي من عمره وإذا كان بتوبته على هذا الوصف فإنها توبة النصوص وبذلك تكون مقبولة وإذا كان الذنوب تتعلق بحقوق الأدميين فلا بد مع من سبق من عمل ألا وهو يحللهم منها أو طلب العفو منهم عليها عندما تفرغ بقى عليكم في الله orí ajẹ́jẹ́ tó ọlọ́run kó máa bá àlẹ́ wa Muhammad sallallahu alaihi wa sallam. nínú àṣà àlẹ́ wa Muhammad tí àlẹ́ bá ń ṣe kútúbà èyí tí máa ń rí ìṣíwájú ni pé náà òun ọ̀rọ̀ náà ọ̀gá ká máa gbé ọ̀rọ̀ náà ká máa gbé ọ̀rẹ̀ dá lórí ọ̀rọ̀ náà ọ̀gá bóyá torí bí ìfẹ́ ta ní sí ẹni yẹn àti ìbò tó wà kọ́dà ìfẹ́ ẹnu wa àbọ̀dọ̀ wọn gbé lérí ọ̀rọ̀ náà bá ìlànà tó dá sí ẹni sí lọ́run tí ó fi rírí ìjọsìn náà jẹ lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́sẹ̀ yá mà olùkásí lọ́run pẹ̀lú ọ̀dà nẹ́wọ̀ ṣùgbọ́n tọ́lù bá wọn ayọ̀ ọ̀dọ́. èyí tó burú jù nínú gbọ́mìnira ó ní ìjọsìn fún yàn fi làákà ìdí kalẹ̀ ní làákà ìdí ẹ àbí tẹ́lẹ̀ kan fi làákà ìdí kalẹ̀ bí wọ́n náà gbá lọ́wọ́ rẹ̀ olókùrú tó ń kọ́ mìíràn máa ń ṣe gbogbo ẹ̀sìn sábà fi làákà ìdí kalẹ̀ onáfẹ́lẹ́yà o àmì ìsọ̀rọ̀ lọ́wọ́ ayé ọ̀sán náà ó ní gbogbo bíjà pátá àlùmí o gbogbo tí ẹ bá wọn ti ló bá já nù àti bọ̀tán rẹ̀ fẹ́ẹ́ ti ń ṣe é ó náà ń mọ̀ ọ́ ní ìjẹ́jọ́ ọ̀rọ̀ tí a bára wa sọ ó ní pé agbára nímọ̀ràn agbára níyànjú pé kásìkò túra kò bí àwọn ẹ̀ṣẹ̀ nítorí pé ikú tẹ́ rí orin kò dá kó bá kó bá kó dá kó bá ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa kò dìgbà sásìkò kú bá dé téèyàn kọ́ ka kú.

ọlọ́run ọba òní gba túbọ̀ ẹ̀dá wọn kò ní kò ní polisi ọ̀ma lèyìn máa ń bí sáré túbá àfikún lè bọ́ lójijì nìkan lè jìnnà alẹ́bí sọ̀rọ̀ lọ́hùn ayé ọ̀sẹ̀ náà olùsọ̀tà bá ti rí tí ó rùn tí ń yọ níbi tí ń wọ̀ ìyá yìí náà ti ń wọ̀ kò wá kò wá kò wá yọ ọ́nà yìí má kó máa yọ nígbà yìí ìjọba ti rí bẹ́ẹ̀ tó bá ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bí ẹ bá tẹ̀ bí ọlọ́run foríjì ní kò sáforíjì náà èyí bẹ́ẹ̀ ti tẹ̀ sẹ́yìn kò sáforíjì náà ìwọ ni wọn pé ọ̀nà yóò dín ọ̀nà kejì òun súnmọ́ wa bá pẹ́kí pẹ́kí pẹ́kí òun náà nígbà tí wọ́n máa ń pọ́ ká lọ́wọ́ tí wọ́n ti rí pé kò sí kò sí òkú mọ́ ìlú lókù pẹ̀lú pẹ̀lú bó bá ìyàtọ̀ ọlọ́run o èyí ni wọ́n á ṣe náà ṣe máa ní sìn ó gbà tí a máa ń kọ́ ka lọ́wọ́ tí fẹ́ kú ìtọ́ra polisi rẹ̀ gbà náà ọlọ́run ní polisi náà ilé abẹ́fẹ́ ikú àánà fún mi ìsìn òsì ń bá a lè fún wa àwọn ọ̀nà ìgbàfẹ́ náà kì í ṣe pé àwọn tábà ti àlùkò hàn èyí wà tó kọ̀ọ̀kan àfa fún sára fún àti fún níbo oníṣẹ́ náà èyí tábà ti bá tọ́lọ́ ní òdàlù kùránì ni ó lè ní irọ́ ni. nínú àwọn ọ̀nà tá a ti fi ṣe lọ́n oníkànnẹ́bí ní ẹ̀gbọ́ ìka yìí kéèyàn ṣe afọ́fún afẹ́rẹ́ ìjọ kámọ̀ bẹ́ẹ̀ alẹ́ sára nẹ́bí ṣe lọ́n bàbá bá ṣe nǹkan ní àwọn kí ẹ̀gbọ́ rẹ̀ gbé bí ẹ bá ti ó ṣe lọ́n tó ká tó bá wọn méjèèjì wọn fẹ́ sàlàyé fún wa lónìí kókó ọ̀rọ̀ alẹ́ ni wọ́n ní pé ọ̀wá ẹ̀dù tọ̀wà kí ni àwọn àǹfààní èyí tí ń bẹ fẹ́ni tó túbá níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ kí láǹfààní ń bẹ lẹ́rú yàtọ̀ sí pé a ti ó tún náà àǹfààní míì pé yàtọ̀ sí pé kò ní jẹ ìyá ẹ̀ṣẹ̀ yẹn má ó tún ní àwọn àǹfààní míì àwọn àǹfààní yìí gangan ní wàá pè ní adìyẹ lọ síbi ìpèsè túbá níbi tó bá kú náà wa má fojú kéde kan ìrẹ́nu yìí náà ni bẹ́sẹ̀ bá jẹ tó bá tó bá máa bẹ́ẹ̀ ṣe ni máa ń fa ẹni tó ń fà ní wa ni. àwa mọ̀ yìí bọ́lọ̀ wọn fi àjẹjẹ wa àmọ́ èso ní fi àjẹjẹ wa àwa lè máa fojú kékeré wò mí lè kéré a sì máa fojú láńlá wò mí lè tóbi àmọ́ yìí bọ́lọ̀ lè sànú

bóyá aláǹtẹ̀ fún wa lónìí kọ́ ní ayé rẹ̀ mọ̀tò sí ọ kí ló kọ́ kọ́lá ojú kọ wá òfin rí ọ ẹ̀sìn kí ní kí ní wọ́n ń wù wá irú àwọn bá mi kán fẹ́ràn wa bó làwọn abẹ bóòlù bóòlù bá ti wá jẹ́ ọba tó dá gbogbo wa ọba tó láyé tó láyé sẹ̀yàmà kó wá lóhun forí yàn kó wá tó ní inú mi inú mi inú mi dùn jọ pọ̀ àdìsí wọlé ìgbé alẹ́ sọ̀rọ̀ lọ́hùn àlùwẹ̀sán náà onílẹ̀láhi aṣáájú kọ́ńtàn bí tọ́ba ti àbdì yìí ìlàtà àdínkùn àbọ̀là ọ̀làtàn. àníbi ní ẹ̀ẹ́dì ní ọlọ́run bá ti máa ń dùn sí ẹ tó bá túbá tútúbá ọlọ́run ọba inú ọlọ́run ọba máa ẹ̀ tútúbá ẹni yẹn inú ọlọ́run ọba máa ń dùn sí ẹni tó bá túbá ju bí mú ẹnì kọ̀ọ̀kan yóò lè dùn tó tí nǹkan ta fẹ́ sọ ta fẹ́ sọ yìí wá tẹ̀lẹ̀ sí. tí nǹkan bá tẹ̀lẹ̀ sí ọ bí mú ló ṣe dùn tó lọ́jọ́ yẹn inú ọlọ́run bá ó dùn sí ọ ní dùbà ń lọ nígbà tó bá túbà ń bí ẹsẹ̀ tòun bó ti jẹ́ pé ìmọ̀ sí ọlọ́run ọba náà kò dí ọlá rẹ̀ kú yóò fún ọmọ ẹ̀dùn ló sí ọ.

nígbà tó o bá túbá bí ẹ̀ṣẹ̀ tú bínú arákùnrin ṣe dùn lọ kánú wọn nípa ìbá tẹ̀lẹ̀ sí bí ó ṣe dùn sí bí ó ṣe dùn tó inú ọlọ́wọ́ bó sùn yóò dùn sí olùgbà lọ. alẹ́ náà ẹni tó wà ní ilẹ̀ òkú desert area kò sígi téèyàn gbogbo kò sẹ́so pé ebi pàmí jẹjẹ kò sómi ẹni lọ́rùn lẹ́bẹ̀ẹ́ ọwọ́ ń sáàbù gbogbo ntọ́jẹ ntọ́mu èrè kẹ́tẹ́kẹ́tẹ́ ìlú wa kíkẹ́ ìtọ́mu ọwọ́ lọ gbáà ọ̀tún wa dédé pé gan-an kọ́dà bí ẹ máa ń kẹ́ ẹ̀ padà yíyà yín èrè délù pé pé wọn ló fẹ́ wọn lákùn ẹ̀fún mi ló bẹ́ẹ̀ mẹ́wọ̀n sí ọwọ́ nípa ọ̀sìn díẹ̀ yóò sinmi yóò jí báyìí kò bá bá nǹkan kan kò rí kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ ọwọ́ àwọn ọ̀sìn tán nù ikú ló kù sí ẹ̀rọ jí báyìí pé iwájú òde lọ ọ̀nà ló mọ gbá yìí yẹn ti máa lọ yìí mo ta ní apá àti tẹlifóònù lórí mu kò tó dò bí bá mi para sẹ́yìn náà ìjọba kan náà ni ó wá fẹ̀ kan tí ó wá tẹ̀ pa pé bọ́lá wálé kú dé ó wá sọ síbẹ̀ ìrìn ikú. yóò ti báyìí dé orí kẹ́tẹ́kẹ́tẹ́ yìí náà sóò ní àbọ̀ nǹkan yóò tún wá rí olùwà bá àwọn ilé ẹ̀rí omi yóò bá ilé rẹ̀ káyọ̀ wọn ló ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ bá ti irú àwọn ìrìnàjò báwọn ní táwọn ọmọ táwọn ìṣẹ́jà ti yà táwọn ìṣẹ́jà ti yẹ ní rẹ́rẹ́ àgbẹ̀ ní alẹ́ sáàmù tó ní àwọn ìmọ̀ ti lẹ̀ bínú ẹ̀ tó ń náà ó wá fẹ́ kí náà wà inú dúdú wájú kó sì ó ní Allahumma anta abdi wa ana rabbuk ó ní ọlọ́run ọba mi ò àǹtà ábì ìwọ gangan lẹ́rù mi bọ́ ń sìn ní ẹ ànàrọ̀ kù èmi lọ́ba rẹ̀ anabi sallallahu alaihi wa sallam anabi akpọ̀à ló ṣe ìjọba ìfọ́lù ẹ̀fẹ̀ ó ti àṣìṣe torí bí mo ti dòwó bí kéèyàn ti oore fún ọ kó ti ti oore fún òfin òrẹ̀ bẹ́ẹ̀ tí ọlọ́run ti dàbí yàrá yìí. ẹ jẹ́ bí orí ò bá fún ọ bí ò bá ní bí ní èyí bọ́yá irú ìrìnàjò báyọ̀ ọ̀tẹ́ rí káàrú ìlápẹ̀jú rẹ tó ti dàgbà abẹ́ tó dàgbà náà ẹni tó rò pé ẹni yìí máa ń tànù rẹ ọ̀ ní ọ̀ ọkàn síbò mí mọ́ ẹni yìí ó wà kú. ọ̀yẹ́dẹ́ kò sí pé kò sí ìfọkànsọ́dà àkọ́dẹ́ ní kankan ni wọ́n á kú tẹ́kọ̀ yóò kà ibi tí ó kọ́kọ́ lọ ni pé à ah, èyí sanwó lórí rẹ̀ àfààní wọn fún mi lórí yẹ wọ́n kí wọn sí la wọ́n wẹ̀ ẹ́ àwọn agbègbè wọn ti sọmọ sàárè wọn á sọmọ sàárè tán ó wà mìíràn wẹ́rẹ́wẹ́rẹ́ ó wà pàdé òkú mọ́ bó ṣe tẹ̀lé fún ọ bínú ló tẹ bínú kájúkó tẹ dùn tó ń jọ náà anabi sọmọ mọ́wọ́ àríwọ̀sánná ó ní ìyẹn bá túmọ̀ bí ẹsẹ̀ inú ọlọ́run ọmọ ń dùn ní ìyẹn bá wọn. ẹ wo àárín tálà wá wájú ọlọ́run ọba tálà wá lè tẹ̀ tó bá lè sínú ìhó àmúdùdù ẹ̀ ṣe rìn bá tẹ̀ wá bàbá fẹ́ràn ẹ̀ tẹ́tẹ́lẹ̀ kò sí bó ṣe lè ṣe mọ́ ìfẹ́ wọn dínkù sálọ́hùn ṣe mọ́ ìfẹ́ wọn dínkù tọ́lọ́ ọba kò tó dínkù má sí ọ yóò tún wá lékún nífẹ̀ẹ́ náà sí ọjọ́ eléyìí nù àkọ́kọ́ náà pàdé tẹ́tẹ́ tó bá lù ní ọlọ́run ó tó ṣe púpọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tí ń bẹ́ ń bí kéèké yẹn máa túbá níbi ẹ̀ṣẹ̀ kọ́ ọlọ́wọ́ máa lọ́sẹ̀ túbá o tó lè fi máa túbá bí kó délé túbá kó máa lọ pásá tó láì kó máa fọwọ́ ń bílíọ̀ wọ́n dà máa rẹ̀ ní o. ìjọ túbá o ní kọ́ fi yẹn lẹ̀ kọ́ má ṣe má. àmọ́ ti fi náà àtàkùlẹ̀ ó ti dọ́kẹ́ ọdún tó lọ náà àtàkùlà àtàkùlà à ìtẹ́kùn ìtúbá mo sọ fún alẹ́ yẹn sọ ọ́ọ̀bì ẹ̀sẹ̀ òun nílẹ̀ yìí ọ̀ọ́ni ṣe má ọ̀ọ́ni jáde má ọ̀ọ́ni ṣe ṣe kù má ọ̀ọ́ni ṣe bíbí àná gbogbo àwọn apalapala wọn fi ọ̀ọ́ni ṣe má ṣíṣe lọ́sọ̀ sí mọ̀ ní ọtúbá ọ̀rọ̀ náà wà. ẹlẹ́ẹ̀kejì àbájọ àwọn ẹ̀ṣẹ̀ míì téèyàn tó ṣẹ̀ ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ yẹn ti ṣẹ̀ wọn ni ọlọ́run wa parẹ́ fún yàn ìyẹn ní pé ẹni tó ń ṣe dìná tí ń ṣe dìná tí ń ṣe dìná tí ń ṣe dìná ó wá fi fá ó fi ogójì ọdún ṣe ó wá fún àyẹ̀gbọ́ èyí tá a ṣe yíyan kó ó wá gbọ́dọ̀ náà bá kò wá lò lórí kọlọmọ sẹ́ni gbogbo dìná tó ń ṣe láàrin ogójì ọdún ni ẹgbẹ̀rún ọdún ni ọlọ́run pa gbogbo rẹ̀ yẹn bí ẹsẹ̀ sẹ́yìn bá ti lè tú bá ń bẹ́ẹ̀ kò síyà rẹ̀ kò síyà rẹ̀ náà. ẹ̀sẹ̀ tó ti ṣe tọwọ́ tí wọ́n bẹ́ẹ̀ ó ní ilé ìlànà àwọn tọ́wọ́ ń ti kọ́ sílẹ̀ ìwé ẹni tí ń ti gẹ́lá bí dáa ṣe fún ojú ògbọ́ fọ́ọ̀fẹ́ èyí tó dáa ṣe ń kọ́ fọ́ọ̀ bá

tawbatan nasuha tútúbá tó nífuna tútúbá tí ó túbá ẹ̀ṣẹ̀ tó filẹ̀ kéfọ́ máa lọ́ máa bọ̀ lórí ẹ̀ ọ́ fi ẹ̀ṣẹ̀ ẹ̀ lẹ̀ yóò dẹ̀ kó lẹ́nu rẹ̀ kó o ní ṣerú ẹ̀ má yóò pọ̀ lẹ́nu rẹ̀ pọ̀ ní padà sílẹ̀ má irú túbá tó lọ́nà túbá mù ṣẹ́kó ti fi ó ti fi ó ti padà sí tawbatan nasuha tútúbá tányányá bẹ́ẹ̀ bá jẹ́ èkú lẹ́sìn nìyí ń dún ju ọwọ́ rẹ̀ kó jọ ọ́sẹ́ yẹn ní àyíwọ̀ rẹ̀ máa ń wí. náà ọ̀run yẹn bá ṣe bẹ́ẹ̀ ìtúbà ni àzàrọ̀ gbogbo àyìn kápẹ́lú àrùn kòmù sẹ́yìn àti kòmù. ntọ́nà ń kọjú pé àwọn ẹ̀mí tẹ́ ẹ̀ sẹ́wọ̀n ni ọlọ́run tàbókù rẹ̀ fún ẹ̀ tó túbà mẹ́tẹ́ yẹn ọlọ́run parẹ́ fún ọ. wọ́n yìí kọ́lù fún wáyé kúta fún ìjà náà tẹ́jú mi ní ìjà ìhàlẹ̀ nìha yóò wá pé ní ọjà àlìjẹ́ náà lẹ́yìn ìgbà wọn lókè tó bá fẹ́ tó ẹlẹ́kẹta nínú àwọn àǹfààní tó wà ní túbá أن الله سبحانه وتعالى يبدل سيئات الكافرين حسنات ẹni tó bá fúnni tó bá ń bí ẹsẹ̀ àwọn ẹsẹ̀ tó ti ṣẹ̀ kọjá òní bóyá gbogbo ọba fi ṣe àwọn ẹsẹ̀ òní àwọn ẹgbẹ́ ìgbà tó dání ọlọ́run wa sọ tí ó wá yí padà tí ó wá dáadáa fún un.

àwọn ẹ̀jẹ̀ bíbí sẹ́ǹtì mi ọlọ́run wa sọ ọ́ di ládá fún ọ yóò ti jẹ kó lẹ́sẹ̀ yóò wá sọ ọ́ di ládá nítorí pọ̀ fún gbàgbọ́ èrè wọlé tó lè jẹ̀mọ́. lu mí nǹkan tí ń jẹ lọ́wọ́ ni gbogbo ẹni tí máa ń sọ pé padà túbá ní padà sílẹ̀ àwọn oníyàn já mọ̀ pé àpẹẹrẹ ni wọ́n fún yàn ní àmọ̀ràn báwọn ẹ̀mí ìrógún ẹ̀mí ìrógún kò sí ọrụ bí ẹ ọ̀pọ̀ ti kéré ọ̀nà àwọn olùkọ́ kò ti kéré kò ní lọ́jọ́ ọdún pé àwọn akẹ́jọ jákẹ́jẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ló ti kú o kò ní ọrọ̀ ọmọ kò ní jọ ọmọ tó kú tó gbógun ọdún tó kú o kò ní jọ ọrọ̀gẹ́lẹ́ yìí ni ọ̀nà ìlú ni yóò máa jọ wọn àgbàlagbà pé ẹni ìwọ ẹbí yẹ ó sọ fún ẹkọ rẹ ó sì ẹwọ pọ́ńtì pọ́ńtì ẹni jìnnà díẹ̀ nígbàrà túbá ní bá ń gbà báyìí ẹni yóò lọ pé yóò mọ dágbà túbá rẹ ní bá túbá ní bá dé báyìí ní wàá túbá tó bá ti kábàáyì ní wàá túbá ta ló sọ mọ fún òun èèmọ ní bá dé báyìí ní wàá túbá ní wàá túbá ní èyí tí oníjọ ní gan nù tí bá lọ́kọ inú àfíọ́sì ìgbàanú máa lo ìjábù dáadáa nígbà tí ìrìn ìjà ìrìn ọkọ náà yíwọ ní ọmọ lọ́kọ ìjábù tó ń lò gangan lójú ọ̀rẹ́ yẹn ti ẹbí ní ọkọ èèyàn kéèyàn ká òjò lórí bá tí ẹ bá tú bá di ẹsẹ̀ àǹfààní ńláńlá tó wà bẹ́ẹ̀ kò lè ẹrí eléyìí ló pa á sẹ́yìn nígbà tó kọ̀ọ̀kan ọlọ́ni wàlẹ́bí náà láyé lórí ẹ̀mí àwọn ìlà àná gbogbo ẹni tó bá jẹ́ títí pé ẹlòmíì nígbà tó bá ní ṣòro àtọ́lọ̀ nìkan ló ń pè. wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq kò ní pààyàn. wala yazunun kò ní débi náà. ọlọ́run àmọ́ wa man yaf'alu dhalika yalqa adhaban. gbogbo ẹni tó bá fi ṣe ń tá sọ yìí ó tẹ̀ bọ́ àbójútì náà. àbúpáyàn ime ẹni báwọn ni ó ti ṣẹ̀ ìgbọ́n akùláwù àdáàbò yọ ọmọ ìfẹ̀yà pẹ̀lú tó ṣe ó nì ọlọ́run ọba ó kọ́ ní ìṣẹ̀lẹ̀ pé yóò dọ́gbù ìyá rẹ̀ wájú jáde ìfẹ̀yà mà ní ọlọ́run àmọ́ o ó ní wàá yàgò sí nuna ọlọ ilà mọ̀ntàdà àmọ́ àyàfi ẹni tó ṣe àwọn kan tá a sọ yìí ó jalè ó pààyàn ó lè dìnnà kọ́dà ó tún tẹ̀ bọ́ ó wá padà ọlọ́run níyà tó mo fi jẹ́nu ẹni tó wà ní ẹni tó lè má mu ìyá òní ilà mọ̀ntàdà àyàfẹ́ni tó bá tú bá ń bi àwọn ẹ̀ṣẹ̀ wọn ní ń tẹ̀ bọ́ kò ṣe mọ́ ó ń jalè kò jalè mọ́ tẹ́gbà aládùn ọ̀bùrù àti ẹ̀tẹ́lẹ̀ fún ni àwa a níbi àjẹmọ́ ara koríko túbá lẹ́yìn ìgbà ni wọ́n á nílẹ̀ àmìlà sọ̀rọ̀ ó tún wá ṣe iṣẹ́ dáadáa lẹ́yìn ìgbà náà fọ́ọ̀mù lẹ́yìn àwọn tó wọn bá rí báyìí yorùbá ti lù lọ́ọ̀rù ṣèjì àtìhìm àkànà àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe òun ni ọlọ́run sọ dáadáa fún wa. wàkàyà nà lọ ọgbọ fúra lọfìn torí pé wọn ọba aláforí jùmọ kẹyà ni. sọkẹ́lẹ́tà kò dá ká máa fojú wẹ̀ mi wa pé máa wo bẹ́ẹ̀ sẹ́yìn tóbi tó pé àwọn ò ní láforí jùmọ̀ làtẹ́kùnà tó ní rahmatullah. na ta bàbá ní wọn náà sọ ń gbọ́ mi èyí iṣẹ́ tí wọ́n gbà ní pé wọ́n pààyàn àwọn kan àwọn pààyàn káàkiri máa sáyàn ń bò iṣẹ́ tí wọ́n gbà nù gbogbo àgbà wọn sábú fún ọ̀jẹ̀ ẹ̀rọ ìyá mà lórí ọ̀dọ̀ náà wà. amẹ́ni wá pààyàn ó ti ta èèyàn lórí pé ó wá parí ninety nine ọgọ́rùn-ún díẹ̀ yọ̀ kan ọgọ́rùn-ún díẹ̀ yọ̀ kan lẹ́yìn tó bá ẹ̀rú wa bá ó gbówó àti ó fẹ́ kú bá ó wá lọ bá ọ̀rẹ́ rẹ̀ kan táwọn bọ́sà tó kà á fà ẹni yẹn wá mú lọ sọ́dọ̀ ẹni tó lẹ́sìn báwọn ọ̀dọ́ máa báwọn ọ̀dọ́ táwọn ọ̀dọ́ máa lónìí tó bá ti dẹ́gbẹ́ àwọn èèyàn tó yọkùn báyìí ó sì gbóṣù ká gírí tó fi kọ́rùn ó dà fáà náà nù àwa náà dáhùn àfàmà ẹni yóò dá àfàmà ńjọ náà àfà ló tọ́ka sí wá tọ́ka rẹ̀ tẹ́lẹ̀ fún ìyàtọ̀ bẹ láàrin ẹgbẹ́ sí àbàfà ẹni tó jẹ́ àfà owó mọ̀tẹ̀rẹ́ ọlọ́run wa bọ̀dẹ̀ ẹni tó jẹ́ àfà owó mọ̀tẹ̀rẹ́ ọlọ́run wa yóò fi sin lọ́ọ̀ ni

ibi ṣe pé níwọ̀n apá ọ̀ náà yóò àti pé one hundred kí náà tó mo ti máa dákòó mo ṣe pé ìrìnà rẹ̀ mo pa ó wà pa ènìyàn kan bọ́n mo ní kó ti wà lẹ́nu yẹn kó fẹ́ tún bá kí ẹni dààmú rẹ̀ ó ní wọn bá ẹnìkan yẹn lábàá ẹ̀bá kan yà tó kà á pa àti àbáwá ni ọlọ́wọ́n bá máa ń ta polisi gbogbo ẹ̀jẹ̀ fún yẹn kódà yẹn kó ló burú jù tó bá lọ fẹ́ tún bá ó ti sáà àdúgbò àdúgbò jọ láyé yẹn tó bá fún lórí kọjá ọlọ́wọ́n polisi yẹn àmọ́ ìgbésẹ̀ kan fẹ́ kọ́ gbé ìgbésẹ̀ ọ̀nà ìgbésẹ̀ wọn fún ọ̀nà máa lónìí ìwọ́n tó ọtí tọkọ fẹ́ kú bá bí ẹ̀ṣẹ̀ rẹ ẹ lómi fẹ́ fi ẹ̀ṣẹ̀ rẹ ẹ ló fẹ́ fi ẹni rẹ ìgbésẹ̀ ọ̀sẹ̀ yẹn ló kù tí o ṣe owó náà kó náà dàbí kó náà máa fi hàn sùn náà ó rán àwọn ọmọkálá gbogbo ìbí náà fẹ́ dàbí àwọn ọmọ báyìí ìbí náà fẹ́ dàbí lágbájá ìfẹ́ ṣe báyìí mọ́ rán àwọn ìfẹ́ tẹ bá wẹ ní iṣẹ́ ọlọ́run ọba ṣíṣe tí ò da nǹkan sí nǹkan kan ló ń fà nǹkan tí ń fà tó fi ń ṣe lọ́run òun ló kọ́kọ́ lọ dí ó ṣe ti pẹ́ táwọn ọ̀rẹ́ tó ń bá rìn òun ni wọ́n fi lọ sí mu òun lọ fi rí bóbà òun lọ fi ṣe sìnà òun lọ fi jalè òun lọ fi ṣàbùrú òun lọ fi lọlé aláwọ̀ tó ń pè láàfà àbó lọ fi ṣe jálàbí káàkiri pé àwọn kan tó ń bá rìn

gbogbo ẹlọ́fẹ́ fa burú lẹ̀ tí ò bá rí ìyanjú kọ́lẹ̀ tó fẹ́fẹ́ jìnnà lẹ̀ ẹnu ní òun ṣe jìnnà tó ti bu ẹkún wàlá ìlàwé obìnrin ní ọkùnrin pa àtùmọ̀ tó bu ẹkún ó mọ̀ pé kóun ṣe ọ̀dà nǹkan ọ̀sẹ̀ ni pé ìwọ àtẹnu rẹ ẹja ayín nù àbí kẹ lọ bá wọn fi yín ọlọpàá lágbájá tí ẹ bá ti rí ìhun ṣe ẹja yín kò lọpọlọ tí o bá tilẹ̀ ọkàn yẹn ṣe ẹ̀ṣẹ̀ yóò máa kàn sí lọ ni ó ní ìmọ̀ràn sẹ́ni yẹn fún un pé ń tọ́ ṣe ni pé àwùjọ tó wà nínú ọ̀dà àwùjọ tó wà kọ̀rọ́pì ni orí pípàyàn corruption bí àwùjọ báyà náà lórí nánu àwọn èèyàn orí kẹ́ máa sí corruption kí ni ìsọ corruption àwùjọ dáadáa ni àwùjọ tó wà ní orí kẹ́ lọ sáwùjọ báyìí ẹ̀wù kan ìwọ́n náà kó omi tó máa bá wọn alùsùn náà rìn àbí ká yẹjú ẹ̀kan lé ká nígbà wọn bẹ́ẹ̀ nílé rìn ìwọ́n tí òfẹ́ tó ní alùsùn náà wà láì ha kò sí sẹ́ni tó sì ní tó sì ní sí oríire fáwọn èèyàn láwùjọ lónìí náà àwọn náà gbogbo àbá yóò fi tàbá ní o tó sì ní pílánì iwájú oríire fáwọn

àti tí mo fúnra ó wá lọ síbẹ̀ àti àsìkò ọjọ́ òkú rẹ̀ súnmọ́ òun ò mà wọ̀ká mi sọ fíìlì máa ń tà ní ìwé ìlà ikú súnmọ́ ẹni kọ̀ọ̀kan àtàwọn ọmọ àmì ẹni tó pé ó lálàáfíà ń fò ẹsẹ̀ gbọ́ pé kíkí ní táwọn sáré tó mi ló jókòó sí ó sì kú bẹ́ẹ̀ ọkàdá gbà ní wàhálà ọkàn jẹ ọkàn jẹ kó bẹ́ẹ̀ jẹsẹ̀ mú gbóná náà yìí Ala náà wà lọ ó gbọ́ mọ́ àpá tó kó rẹ́dí láti túbá tí wọ́n náà bá ṣe tán tó rẹ́dí láti túbá wà wọ́n wáyé àbí ní tó bá fa tó ọ̀tún iṣẹ́ ronú sí i sẹ́yìn ló ń bá nìyí sáwùjọ ni ọ̀wà fi àwùjọ nílẹ̀ ọ̀ fi ẹ̀yìn lọ ẹwà nù ọlọ́run ọba ó dé àyàn lọ́ba yóò pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn gbà fún ọ wọn ò ní gbà wọn gbà àwọn kan bẹ àwọn náà máa ń bẹ ní àwọn ọ̀tọ̀ ọlọ́run ìkúkù ó fi gbà lọ́wọ́ rẹ lọ́wọ́ máa lè wọ́n fọlá kúba ní. àwọn méjì wá dé lẹ́ẹ̀kan náà wọ́n fẹ́ gba ẹ̀mí rẹ̀ wọ́n fẹ́ gbé lọ wọ́n máa ń jà eléyìí ẹ̀yẹn wá ní alágbè lọ wọ́n ní ó ti túbà lọ́dọ̀ ọmọ ọba ó ń ṣe ó lóko àmọ́ ó ò ní ṣe máa àwọn ní ilé ọgbọ́n ti túbá wà lẹ́kìn lẹ́mú yá àmàlà khayran qattu kèétí yìí dáadáa kan ṣe lẹ́gbàá tó túbá kan kèétí yìí dáadáa kankan ó kàn náà wò ní ti aburú mọ́ni àmọ́ kèétí dáadáa kankan ṣe kẹwàá àná náà ọba lórí ẹrú wọn kàn fa ọlọ́wọ́n alẹ́ tí wọ́n lákùnkàn wọn náà màláyíká kó wọn gbé àwòyàn wa ẹrú jọ àwọn àròjọ ó wá parí ẹ̀fún àwọn oníṣẹ́sì ni pé ẹ̀wọ̀n ìlú ti ń lọ ẹ̀wọ̀n ìlú ti ń bọ̀ ibi tẹ́ ẹ bá rí tí ó súnmọ́ ń bẹ́ẹ̀ ibi ẹ̀jẹ̀ ká sí ká ní ìlú ti lọ ní ìlú àwọn ènìyàn náà ti ń lọ ní ibẹ̀ ló súnmọ́ ẹ̀yin màláìka tẹ́ ń gbé mi dáadáa ẹ máa gbé lọ ká ní ìlú ti kú ìlú ti kú ìlú àtàràtà ló ti kú ìlú ló ti súnmọ́ à ẹ̀yin ẹ máa gbé lọ sí i ó ṣe ti kí wọn náà lóko fẹ́ gbà wọn náà ah, mo làwọn ló ń yan bẹ̀rẹ̀ àdúgbò yìí wọn á dúró fún ọ fara wọn bolo tọ́nà wọn ò lè wọn wá wo sí o bá ọlọ́wọ́n apá ilẹ̀ látẹ̀ torí lẹ́kùn àmì olólágbára ti máa pàdé àwùlá tẹ ó ní ìwọ ilẹ̀ ó yá máa tún tó gbọ́dọ̀ ẹ̀ fún olú ni ó wá sún wọ́n sì sún dé tó ti ìlú náà ni ó wá sún ọ bẹ́ẹ̀ bó ṣe jọmọ àjẹjẹ náà. èyí ìtàn tó bá wọn sí àlejò yìí o kìí ṣe nǹkan kọ́lá ṣe kọ́lá muhammadu sallallahu alayhi wa sallam alẹ́ mi ló sọ ọlọ́run o mọ́sá jó rọrùn fún mi láti lè túbá ọlọ́run jó rọrùn fẹ́ nìkan láti lè túbá eré ní bẹ́ẹ̀ fẹ́ dá ìmọ̀ túbá bí ẹsẹ̀ abúwa bẹ́ẹ̀ abiyọ́ náà bá mọ́sá jó rẹ̀ kọ̀ọ̀kan wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم àjọ pípọ́ náà ọba àlékún kí ọlọ́run orí ẹ̀sìn ìfọ́n náà ọba ọmọba àlewọ àtàlẹ̀ sọ́dọ̀ ìbọn wa ní ọ̀sẹ̀. kútùbà lọ́kọ̀ọ́kọ́ tá fúnra wa a sọ àǹfààní nílẹ̀ ń bi kéyìn fún àmì ẹ̀sìn.

tí ó rẹ̀ èyí tí máa ń ṣe tí wọ́n ní wá sí wa kiri lọ́dọ̀ ẹ̀rọ o lẹ́tì máa rí ẹni tó lọ sí skul ní tó lọ sí skul ní tí wàá fi lè àwọn náà máa ń ṣe wọ́n máa ń ṣe dandan ní skul bẹ́ẹ̀ náà lẹ́ni tó lọ kọ́fẹ́ ní tó lọ sí ibi ẹ̀sìn sẹ́kọ̀ọ̀nì tí ò bá yé tí ò bá máa tí ò bá wọn pọ́pọ̀ tí ò máa fani rẹ̀ lọ́dọ̀ ẹ̀rọ ní màá ṣe ti jẹ́ o kọ́dà tó bá ń tajà gbogbo tí èèyàn bá ń lọ sí pátá èèyàn gbọ́dọ̀ mọ nǹkan olùgbé kí kí ló gbé wa dáyé yà ní wọ́n máa kọjá tó ilé mi náà wọ́n ti ń sáré ìlú àlùyà àbùdó. nǹkan ọba torí ẹ̀dá omi rẹ̀ sáyé kò tó méjì tó lẹ́sìn ní. gbogbo ẹni tẹ́sán bá wá yé òun náà bá sọ̀rọ̀ ẹni tí ò bá yé kóró ń síra dáadáa. àgbọ̀rọ̀ yú ẹ̀sìn kó o ló tẹ̀mí wa láéláé ó kúrò yẹn má ti yú ẹ̀sìn kó o ló tẹ̀mí yàn wọ́n gbádàá bí ìjẹ́ títa. كل من الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين ọlọ́ni wa nẹ́bí sọ fún wa sọ pé irun tí mò ń kí kọ́dà bí bá pa ẹran wà màáyáyà àti ìsẹ̀mí mi ìdí ayé mi wà màmáàtì ikú mi náà lillahi rabbil alamin fọlọ́ni. gbogbo ní ìlú ọ̀rẹ́ mi láyé ó gbọdọ̀ pé kí ni sáàlì ẹ̀sìn ó sọ lórí ẹ̀ yá ìgbàlódé náà àmẹ́nu lẹ́ẹ̀tù kọ́ dìmọ̀ bẹ́yìn náà yàjẹ́ ìlànà ìwà ọ̀ṣọ́ ọlọ́lẹ́yìn mùsùlùmí ò ń bá yín sọ̀rọ̀ ẹnì kò sí ní bá ẹni mọ́sálásí tájọ máa kí òun àkójẹ́ mùsùlùmí ọ̀rọ̀ oníbọ̀tọ̀ yóò wà sí ni gbogbo sẹ́bà ṣe láyé ẹ̀mí kẹ́ tó ṣe ẹ béèrè kí lọ rẹ̀ kí lẹ́sìn sọ lórí ẹ̀ gbogbo bá ti náà ọba kó ṣe nǹkan kò ní kábàámà gbogbo ẹni tí o bá wá di kílẹ̀sì mi sọ lórí nǹkan ìdí mi ń ṣe wàláyé kábàámà kò sí nǹkan tí islam wà sọ̀rọ̀ kọ́dà ó fi má a tèléyàwó a kábà bí kan náà yẹ̀wò bí òun ló rántí muhammad sallallahu alayhi wa sallam ń kó àwọn sọ̀hábà ni wọ́n ti ń yàgbẹ́ ó wá tó wá jọ lójú ní à ah, àwọn gidigba tí báyìí lọ́wọ́ ń kọ́ pé kó bá sábà ọwọ́ sì ní kí wọ́n lò muhammad sọ fún wa bẹ́ẹ̀ kí wọ́n bẹ̀ sọ fún yàn kọ́dà ni tí ó yẹ ti wọn sọ ọwọ́ sì gbogbo ọ̀fọ́ ó sì sábà ànábì wọn sọ fáwọn abúbákiri bá ti dàgbà tó ni bẹ́ẹ̀ bá tábà owó sì yẹn lò kò sí nǹkan tí islam sọ fún wa o lérí ọ̀rọ̀ ìbò tí wọ́n ti lọ́la mùsùlùmí ọ̀rọ̀ mọ́kílẹ̀ tí wọ́n sọ lórí rẹ̀ àkọ́kọ́ bá ti máa ń sọ democratia democracy náà ti bá ní èyí tá à ń ṣe lọ́wọ́ yìí dáa ṣe lọ́wọ́ democracy kò dá sí mùsùlùmí lówó ti politics ní ọ̀dà democratia ẹmọ́jì kan dé àdúmọ̀ yín lójú pé ìyáṣà ẹ̀gbìn ẹ̀sìn lónìí ẹ̀sìn ẹ̀gbìn lónìí òṣèlú bẹ́ẹ̀ ni àmọ́ lórí afẹ́ sòṣèlú òṣòṣèlú wà lójú ayé àlẹ́ Muhammad ó ti wà dòní wọ́n sòṣèlú Saudi Arabia àmọ́ afẹ́ sòṣèlú lórí kíni aláṣẹ́lú àjọlá agbọ̀rọ̀ sí lórí òṣèlú ọ̀bàlẹ̀ níjẹ́ fún ọmọ wù nínú gbogbo mùsùlùmí tí o bá ń lọ́kàn rẹ̀ pé òfin ọlọ́run ní jò ní oṣù wa nílùú ayé bó bá kú bẹ́ẹ̀ ó kú o. òkí mùsùlùmí ń ṣe fọ́sí àwọn ọ̀mùnì pátápátá ẹ̀ lè rí àbá tó ọmọ ní ṣe fún ọmọ tó ṣe ṣe wú fún ọmọ ṣe. ìyẹn àyè wa náà tó fún ọmọ ti wọn wọ́n bá ti délé rẹ ni. ìdí jẹ́ ẹnu lórí democracy àyàn kéṣe umar fi kàpọ̀ bíjọba ẹni dáa tó tó bá ṣe ìjọba lórí democracy yóò fẹ́ èyí ò ní súnmọ́ wọ́n tó ń pera ẹni kí ni mo wà ẹgbẹ́ kí n báyìí ní ṣe kò sí dọ́kítà ìbẹ̀rù ṣẹlá ṣùlá yà sí lọ ya káàdì eh, ìjọba ẹgbẹ́ rẹ lójú àwọn bíbí àbá ìyá bọ́. ẹlẹ́ẹ̀kejì ìyàtọ̀ ń bẹ láàrin pé kí n ò dìbò ẹsẹ̀ ka fẹ́ntọ́ bá wúyàn pé ẹ ti dìbò irú ẹ náà ń bẹnu láàpẹ ẹyìn ẹni tó bá wù yín ní sọ́pẹ̀ ìdìbò nù Islam kàpọ̀ yàn àmọ́ ẹyìn ẹni tó bá wù yín lórí ìjọba wo kò gbọ́dọ̀ jẹ́ lórí ìjọba democracia pẹ̀lú ẹyìn ẹni tó bá wù yín lórí ìjọba Islam ni o tẹ́ pẹ̀ ní ìbò mẹ́rin ẹ̀yànyà o tẹ́ pẹ̀ ní ìbò nìyẹn o lẹ́tọ̀ bẹ́ẹ̀ òun ni ọmọ mi nígbà tó parí bẹ́ẹ̀ ó yin àwọn kan pé bá ti kú ẹ̀yìn yìí ni ẹ̀yìn tó jẹ́ àmì lẹ́yìn àwọn àpá ẹ̀sìn tẹ́pẹ́ tí wọ́n máa ń sọ ni pé kí lọ́mọ́ ń sọ kí làmẹ́sì sọ pẹ̀lú àgbọ́dí àwọn sọ̀hádé níbi tí wọ́n wá dìbò ní ọ̀dà democracy àtàwọn ń lò yìí ìjọba tí èsì tọ́lọ́wọ́n bá government of the people by the people and for the people wọ́n náà wò kó sí tọ́lọ́wọ́n bá lọ́dún náà bẹ̀ láyé láyé ìṣẹ̀lẹ̀ fún yẹn government of Allah ọlọ́run ọba ló lè ṣe òfin kò sí òfin tó yẹn bá ṣe ọmọ ṣe òfin ọlọ́run ọba ní kùhán kẹrì àti àdìgbà ní Muhammad sallallahu alaihi wasallam bá ti gba ìlú pẹ̀lú wa bẹ́ẹ̀ bó lẹ́sẹ̀ máa ṣe tòjú náà ẹ̀ bá ń bẹ́ẹ̀ bó lẹ́sẹ̀ máa fúnra yín tẹ́ bó lẹ́sẹ̀ máa gbọ́ olóò láti tọ́ ọmọ bùkà bọ́ọ̀ àwọn èèyàn gba sára rí ìbọn ti pọ̀ fún kò sí

àmọ́ wọ́n wá pé méjì lórí ẹ̀ àwọn kan ní ìgbẹ́gbọ́ ọ̀dẹ́ rárá àwọn kan lọ síbẹ̀ tí wọ́n sì ní àwọn ètò ìlú àwọn kan ní àà gọ̀rúrọ̀ gbogbo tó bá jẹ́ ẹ̀sẹ̀ gọ̀rúrọ̀ máa ń wà ń bẹ̀ mẹ̀tẹ́ ti fi náà àwọn ọ̀nà pamọ́ èyí wá fẹ́ mi èyàn rí èyàn bú èyí tí mo mẹ́nu wọn gẹ́gẹ́ bá àwọn fáwọn mi ti gbọ́ máa fa ẹ̀sìn ìwọ tó jẹ́ mùsùlùmí èyí tó burú jù láyé fún ẹgbẹ́ borí ẹ̀ lọ́wọ́ torí ẹ̀gbọ́n ni wọ́n fi wá kírun kò yẹ kó wà lórí mùsùlùmí lórí ọkàn mùsùlùmí kí kéfè rí kó máa jẹ kó máa jẹ aláṣẹ lórí kò bá mú gọ́ọ̀yà tọ́mọ tó náà níwájú fèrè yẹn ẹ wà lẹ́gbẹ̀ẹ́ tó wà mọ́ta ìjọba fẹ́ wo wo ọmọ mi ó ó wo ó

èyí ò lò ẹ̀ẹ́kejì ọ gbọ́dọ̀ ẹ̀fà tẹ̀ kápó obìnrin kò lórí lọ́lẹ́rì eléyìí nìkan bí ẹ̀sìn wa kọ́ allahumma arina alhaqqa alhaqqa warzuqna ittibaa'ahu wa arina baatila baatila warzuqna ijtinaabah allahumma ya muqallibal qulub ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب ثبت قلوبنا الى طاعتك وصلى الله على نبينا محمد 我的爱就是我的，他的就是我的。